níbo lẹ ń kó gbogbo níbo lẹ ń kó gbogbo tẹ ń kó nìyí lọ níbo ń kó lọ gbogbo billions trillions tẹ ń kó yìí níbo lẹ ń kó lọ gbogbo ilé tẹ ń kọ yìí níbo lẹ ń kó lọ ibi tẹ darí sí náà ni ibi tẹ darí sí náà ni àwọn tán ṣáájú yín nínú òṣèlú tí wọ́n tiẹ̀ ṣe dáadáa gan yín náà darí sí. làwọn kùnà isa mitina toríkìnà tí wọ́n jẹ́ pé tá kú tán tá kú tán tá wọnú sàárè tá ni wọ́n bá fi wálẹ̀ ńbẹ̀ kò ní sísìrò bí one naira ṣe di two naira bí gbogbo ń tẹ̀ ní ṣe pọ̀ tó bó ṣe pọ̀ tó yẹn ká ní wọn bá fi wálẹ̀ tí wọ́n yàn dá wa kára dùbúlẹ̀ wa sínú kòtò yẹn ni làkẹ́ni lè mọ́tò rọ́hátà kulli hayyin ikú ò bá jẹ́ sinmi fún anybody walakinna iza mitna boyisna sumata bá yẹlẹ kutan boyisna wọn máa gbẹ́ anybody wa dìde wà nusa alu ba'daza an kulli shay'in wọn wà máa bí kálukú ní tó ṣe láyé tó fi débi tábà ní kó wá rò tiẹ̀ bó ló ti fẹ́ rò gbogbo nusàárẹ̀ yín gbogbo sàárì anybody wa yìí òkété wọ bẹ ejò wọ bẹ ibẹ̀ gan lejò tiẹ̀ ń gbé ibo lejò wa ibinu hó lẹ lejò wa ibinu hó lẹ lejò wa ẹ padà mọ rí tẹyẹ ilé ọmọ ẹgbẹnu sàárì ẹlòmíì òkété ọmọ sunu sàárì ẹlòmíì gbogbo fáàrí ó ṣe ayé tẹ ń bá káàkiri ẹwùn tẹ sọ ẹwùn tẹ sọ lúdà nítorí pé ẹ táfẹ dájẹ nǹkan èyí nìkan èyí nìkan àfẹyìn àfẹyìn àfẹyìn àfẹyìn àtọmọ yín nìkan sọ bẹ́ẹ̀ kò sẹ́nìkan nu yín tó rẹwà kò sẹ́nìkan nu yín tó fáyìn kò sẹ́nìkan nu yín tó lówó kò sẹ́nìkan nu yín tó lọ́lá tí ò ní padà síbi tá a wà yìí ibi tá à ń wò yìí náà ni gbogbo kálukú padà sí ẹni tá ẹ tọ́ka ẹni tí ò ní débi ó wáyà mi lẹ́nu fún gbogbo yín gbogbo yín ẹ ti dàgbà àwọn seventy something àwọn tẹ́tẹ́ pé gbogbo gbogbo tẹ́ láyé gan ó lè mọ ẹ lè mọ lóun tẹ́ ti lò mọ́ jákujàku náà lẹ tó ń bá káàkiri afẹ́yìn nìkan sọ afẹ́yìn nìkan sọ gbogbo tọ́mọ àwọn ọmọdọ́mọ yóò jẹ lọ́gọ́rùn márùn ọdún ẹ tún kó di àwọn ọmọ yẹn náà ẹ ń jẹ orí kálukú ẹ wá ń fún ẹ̀jẹ̀ kálukú mu ẹ wá da gbogbo ayé kálukú kálukú wa ń wá ní tí ó jẹ ẹlòmíì torí ní tí ó jẹ òun náà dapa yàn nígbà tẹ́ ń ṣe labilabi tó rí sí nígbà tẹ́ kọ́lé tán ẹ̀wọ̀n àwọn tẹ́ fún mu àwọn tẹ́ fún ẹ̀jẹ̀ wọn àwọn tẹ́ fún gbogbo ẹ̀tọ́ wọn mọ́wọ́ tẹ́ gbé kalẹ̀ náà lẹ́ tún fi tẹ́ ní ẹ̀ntáìsì ẹ̀ tún fi ń ṣe fàárí sí wa tó bá ti pé tẹ́ bá kú ẹ lọ sinmi ní ìbádá o àmọ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò yà ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò yà ẹ wo àwọn èèyàn mọ́ ṣé ẹ rí àwọn sàárè ti lọ kí màá ṣe ẹran níbẹ̀ lábẹ́ àwọn ibi tẹ́ rí àwọn èèyàn mọ́ ni àwọn tá ti ṣayé rí bí yín àwọn tá ti jọlá rí bí yín àwọn tẹ́ pé tá bá ń bọ̀ tílẹ̀ ó máa rọ bí yín àwọn tí àwọn bodyguard ti tẹ̀lé rí bí yín àwọn tẹ́ pé àwọn náà èèyàn ńláńlá ni wọ́n nu ayé bí yín àwọn tẹ́ pé tán bá tẹ̀ wọ́n tẹ̀gbé bí yín làwọn tán bẹ lábẹ́ pè fà àwọn tẹ́ pé tán bá ń bọ̀ tán bá ń bọ̀ ilẹ̀ ó máa rọ tán bá pàṣẹ ó gbọ́dọ̀ ṣẹ àwọn náà wà lábẹ́ yẹpẹ yìí o bóyá ẹ̀ mọ̀ àwọn tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí àwọn táwọn alábẹ́ ìpẹ́ yìí àwọn tán ti jáyé rí bí yín ni o tán ti ní àwọn àgbákò mọ́tò àwọn tán ní àwọn oríṣiríṣi àwọn nǹkan mèremère wọ́n ní góòlù ó sù wọn wọ́n ní dọ́là gbogbo owó tí ń bẹ káàkiri àgbáńlá ayé ni wọ́n lè ná kò síbi tán dé ní ìlú tán dé tí wọn ò ti náwó wọ́n ní pound wọ́n ní dọ́là wọ́n ní náírà gbogbo gbogbo gbogbo gbogbo òlú náà ti dé rí tíjànú gbogbo ayé ń bẹ lọ́wọ́ yín tẹ́ pé ibi tẹ́ bá darí ẹ̀ sí ni ibi tẹ́ ń bọ̀ náà ni ẹ tún ti sọ epo di one thousand per litre ní nàìjíríà ẹ̀yin yìí nìkan sáà ni ẹ̀ ń dúra yín ẹ̀ sì bọ́ta ẹ̀ máa sọ pé ẹ fẹ́ ṣe igbá ẹ fẹ́ ṣàwo nígbà tẹ́ bá wá débẹ̀ tán ọ̀rọ̀ ara yín lẹ́ẹ̀ máa yanjú ẹ̀yin nu ọlọ́run ẹ̀ ń padà bọ̀ wá bí ẹ̀ ń bọ̀ wá bí náà ìjọ kan jẹjọ kan ẹ bọ́ síbí wàlákìnnà isa mitna bo isna tá a bá wọnú sàárè tán wọ́n á gbé ẹnìbọ̀dì dìde a bí anybody léèrè to bá ṣe láyé wà nùsà alùbá àdàsà à ń kú lè ṣe in à ń kú lè ṣe in anything eh, Tira, tí wọn fi kọsẹ̀ kaluku. La, la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha gbogbo tí o bá kódà kó owó kọ́ lásán àwọn mọ̀lẹ́ka ó ti kọ́ kalẹ̀ abẹ́rẹ́ àwọn táwọn alábẹ́pẹ́ ni ẹ wo ilẹ̀ ti lọ bí ilẹ̀ wọn ṣe fẹ̀ tó wọn á kọ ibè lọ gbáà ìsùkọ́ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o wàláì wàláì wàláì wàláì wàláì wàláì kéde ẹ̀ ṣàgbàdo èèyàn àwọn èèyàn ẹgbẹ́ yín àwọn abirun lórí àwọn abirun lábẹ́ àwọn tí wọ́n ní gbogbo ń tẹ́ ẹ ní kódà wọ́n tún jù yín lọ àwọn náà wà lábẹ́ pẹ̀tẹ́rì àwọn náà ń bẹ lábẹ́ iye pẹ̀tẹ́rì àwọn ni wọ́n kọ́ bí iṣu yìí àwọn ẹ abẹ́rẹ́ bó ṣe dàbí ebè ẹ bó ṣe lọ gbà ẹ bó ṣe lọ gbà tìlú kan ni o ẹ wá wo tàwọn àìmọye ìlú káàkiri káàkiri káàkiri káàkiri àǹfààní ń bẹ fún yín nísìnyí kẹ́ ẹ gbọ́n táwọn wí kẹ́ ẹ tètè pàwàdà gbogbo àyè tí kálukú wà tí wọ́n ti kó àwọn èèyàn sí lábẹ́ kẹ́ ẹ pàwàdà kìí ṣe àwọn pírẹsidẹ́ǹtì gọ́fúnà nìkan gbogbo kálukú náà láàyè ibi tó dì mú ọmọ tálíkà ní jìyà ọmọ olówó ní gbádùn bọ́mọ tálíkà àtọmọ olówó bá dáràn ọmọ tálíkà ní ọlọ́ọ̀ sẹ̀wọ̀n ọmọ olówó tó yẹ kó rí bẹ́ẹ̀ ibi náà lẹ́yìn náà ń bọ̀ o ibi náà lẹ́ ń bọ̀ àti wọ́n tó ń ké fún náà pé múra sí iṣẹ́ rí múra sí irun múra sí gbá múra sáwo tó gbọ́ ibi náà ló ń bọ̀ nínú ọjọ́ tó wá sílò láyé àti lò ń bẹ̀ kò pọ̀ mọ́ díẹ̀ náà ló kù ẹni tá a bá sọ fún tó bá gbọ́ òun ló mọ̀ ẹni tó bá sì rò wọ́n pé wọ́n sọ tí wọ́n níjọ́ tó bá dénú sáré yìí tó débi bíi ó màmá sọ̀yà àlàmúnà gádán mọ̀lẹ́ka sábà àṣírí mọ̀lẹ́ka sábà àṣírí. mìíràn tí ọjọ́ sí tí kú pọ̀ lọ́gbọ́n nínú ìlú ikú pàkíntọ́lá ó pòṣèlú nínú ìlú ó pa òun lọ́wọ́ ó pa akínkanjú nínú ìlú musa yaradua ó polówó nínú ìlú ikú pabíọ́lá ó pológun nínú ìlú sani abacha ọ̀gágun àgbà Muritala ọmọ ramatu wọ́n ṣe ṣe rere fún nàìjíríà tó ikú pa Muri. akọkọ minista nílẹ̀ yìí tàfàwà balẹ̀ wa bá ṣe ní sùúrù tó rà láìra. ikú kì í bá ní ìṣọ̀rẹ́ àìpani torí tí ikú bá ń bá ní ìṣọ̀rẹ́ àìpani láàyè kò nípa síwájú ẹ̀dá náà bí wọ́n mọ̀ ọ́. onípa síwájú ẹ̀dá ọ̀rẹ́ ọlọ́run àwa tó kù láyé ẹ jẹ́ á wòye ara wájú ẹ dákun ẹ mọ́ wáyé mọ́ yà ẹ bẹ̀rù ọlọ́run ẹ rántí àwọn ẹni àná tá a ti ń gbọ́ àwọn tí wọ́n ń gun mọ́tò bíi ẹgbẹ̀rún méje wọ́n kọ́lé alájà bí ẹgbẹ̀rún mẹ́jọ gbogbo wọn fàyè sílẹ̀ wọ́n rà láìra gbogbo wọn fàyè lẹ̀ wọ́n rà láìra Abíọ́lá fàyè sílẹ̀ ọ̀rà láìra gbogbo wọn fàyè lẹ̀ wọ́n rà láìra Sàràkí fàyè lẹ̀ wọ́n rà láìra